كنا تعرفين كان لكني وراجوني يعني حكم من التاريخ ما بين وفاة الرسول إلى مقتل أسين سنة واحد وستين هجري أسفون دي نويتها لين بعد سيدي شرام صلى الله عليه وسلم ثلاثي سيدنا حسين وما سيدنا علي رضي الله عنهما مثل سواية هجرة inú àánú ọlọ́wọ́ bá akẹ́kọ̀ọ́ nípa abubakar siddiq radiyallahu anhu akẹ́kọ̀ọ́ nípa umar amir al-mu'minin radiyallahu anhu akẹ́kọ̀ọ́ nípa usman bin affan radiyallahu anhu akẹ́kọ̀ọ́ nípa sidna ali radiyallahu anhu amẹ́rẹ́ yẹn tó jẹ́ khulafa rashidin akẹ́kọ̀ọ́ nípa wọn ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ láàárọ̀ ilé àní hassan múnà jẹ́ khalifa fún abubakar ngba fitina yẹn ngba ti fitina yẹn ti tó para bẹ́ẹ̀ sidina ali radiyallahu anhu oyin náà wàá kan hasan ọmọ sidina ali radiyallahu anhu ọlọ́run kó bá ayọ́ ní ti gbogbo àwọn sàábí àdébí sallallahu alaihi wa sallam ọlọ́run kó sàánú àwọn náà ọlọ́run bá ọlọ́run kùránù karim ọlọ́run la ilaha illallah láti kàlà owó ti yíwa ní sí pé kí ṣe ọ̀rọ̀ ájòyè ájòyè bí àwọn mùsùlùmí kó mọ̀ sí gbé tí náà lọ fún yàrá àrin sídìnà alì àti sídìnà ma'áwíà ń tọ́pàjà náà ni pé àà tó sọ pé a máa bá ètò àwọn tí wọ́n pa عثمان بن عفان رضي الله عنه كتبه وكان يتخيل منكم يكون قبل الشام وانتقع سيدنا عثمان بن عفان رضي الله عنه يكون كتبه وانا سيدنا ايه عبنا كتبه اما ما جاء روش ما جاء روش nítorí alkaros amẹ́lómiyàn tí ó sẹ̀ mọ́wọ́n tí wọ́n sẹ̀ bí ìjọba jùkú náà tí ó bọ̀dọ̀ àà àwọn tẹ́lẹ̀ jùkú ìjọba àwọn yóò pa kí na Osman wọ́n bí jùkú tán kò ní kò ní sáyé lẹ́yìn náà irú èmi gan èmi màáwúrẹ́ mi nílẹ̀ lọ́rọ̀ mọ́ alágbèmọ́lẹ́ lọ́rọ̀ mi fi sọ ní ìsìnkú mọ́ àwọn ìjọba mo ní mo jẹ́ padà kan mi láti yọ mí kò ní gọ́ọ̀nà ní ìsìn tẹ́tí mo ti sìn báyà fún ẹ́ ní ìsìn ìrìnlẹ̀ ẹlọ tẹ̀mí náà wà tọ́rọ lọ́wọ́ mi ìfọ́kọ̀dẹ̀ láàrin wọn kìí sí pé àà ah, máa wí àmbá tẹ́dínà alì ju ipò ó di yíwa asáwá ní alfasilo khamis ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ òun tó fẹ́kọ̀ wá nú kíra yìí ilẹ̀ fọ́tí amir mominin hassan bin ali radiyallahu anhuma من سنة أربعين إلى سنة واحد وأربعين هجري إذن خليفة أمير المؤمنين حسن أما علي ní 40 years after hijira àti 41 years after hijira àti tó jẹ́ khalifa náà nù ọdún náà nù 40 years after hijira ní 40 years after hijira ní bàbá rẹ̀ sàláìsí ní wọ́n kọ́ sẹ́gbìn àlì ọdí ọlọ́ọ̀ àlì àyè ẹ̀kọ́ ni ọ wà lórí oyè for forty one years for eleven forty one years after hijra sani fasil khamis al-mab'ath al-awwal qala ghayr qambe mab'ath al-awwal حسن ابن علي رضي في ستور حسن ام علي لو يتقد افسر لو يتقد بقى هو ستور ناني ده قوله ده نوع قوله اسمه ونسبه بوكوره أكلي الجلوط الجالي الحسن بن علي بن أبي بن أبي طالب بن عبد المطلب بن حاشم حسن وما علي وما أبي طالب وما عبد المطلب وما حاشم جده رسول الله باباته بيه باباته بيه ممالي فاطمة محمد صلى الله عليه وسلم جدته خديجة ياتي ياري خديجة وأمه فاطمة وما تبي وجند فرني حقا فاطمة وأبوه علي ببارني علي رضي الله عنهم أجمعين لا يوجد بعد الرسول صلى الله عليه وسلم أشرف نسبا من الحسن حسين وزينب أم الكفرون. آه يا ما تقول لي ما دعلي دلي دلي عليه السلام ìdílé ẹ̀dá tó ìdílé sí ní hasan àti hussein àti zainab àti mulkusun mo wọ wọ́lọ́dún lùkìkìrún lè fatima onáà ni ọmọdé ọmọdé fatima bí azuwájú àwọn ìyàwó tó náà fẹ́ حولة بنت منظر وفيها بنت حولة مبري منظور أم بشر بنت أبي مسعود اسمه بسر بن عمر بن مسعود وأم إسحاق بنت طلعة بن عبيد الله أم إسحاق أم طلعة أم عبيد الله وكان عبد الله جنني أم جاءت وقع لجي وقوة والمشهور بن نوتر أنه تزوج كثير وترك كثير رضي الله عنهم أجمعين وفي أوتقوا ونقوا أوتقوا له àwọn ọkọ̀ máa sọ́gbọ́n ìgbẹ́ mùtùntàkà kí lẹ́màá wí kí lẹ́màá wí ìsísí ọmọ ènìyàn kí lọ́n gbé léyìí kéèsì tí ẹ máa pọ̀ sí ni nígbà káàkiri pé kí ẹ máa ṣe rẹ̀ pé súnà àkàrífẹ̀ lára ọ̀ súnà àtàbí ni fún ẹ̀fọ́pọ̀ ọkọ̀ ọmọ ọkọ̀ wọn lẹ̀ ọdún rẹ̀ ilé ìsinmi ní ọkọ̀ ọgbà ọmọ ènìyàn ló ṣe ń bẹ̀ mistake torí ìyàwó nífa lẹ́yìn ìgbà tó jẹ́ ìbáradà kókó wá jẹ́ àánú kí ẹ máa kọ̀ ìyàwó lẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ kọ́ bá mu ọlọ́run àwọn ọmọ ọ̀rẹ́ sílẹ̀ nípa àyàwó ní kíni من آيات إيه أن خلق لكم من أنفسكم أزواجا تسكنوا إليها جعلنا أنفسنا بينكم إيه مودة مودة مودة أقول معدة إفات الرقبان يهو ما سعنوا وقو وقو ما سعنوا يهو ìgbésí bí mami àrífọ́ márùn-ún fún àpọ̀ rẹ̀ ló ti máa lọ kọjú mọ́ mẹ́sàn pé kọ̀ yẹ́ kí ẹ máa kọjú nílẹ̀ ẹ̀rọ kọ́ ti kọjú òwúlò bí sẹ́kì tí kìí kìí àti burúkú ni o ó di ẹni ẹ̀rọ àwò ó mọ́ sọ àwọn ọ̀gá ara àti kí mọ́ra pé n tó kàtà ọmọ yóò fi tẹ́lẹ̀ bí àná n tó kàtà ọmọ yóò fi tẹ́lẹ̀ bí àná bí Yorùbá ní àfọwọ́wọ́ ẹ̀rọ lọ́wọ́ kí má ó di wa àánú ìyá níbi bàbá ìgbà fèrè gbèrèdè ìgbà mí ìyá ló sì le tí ọ̀rọ̀ òfin ó di yẹn ẹgbẹ́ gbogbo ọwọ́ aléyàwó lọ bí olóyàwó rẹ̀ lọ ìyá ọmọ rẹ̀ lọ ẹgbẹ́ tó bá kò lókè ní wọn lójú tí ò bá ní síbí ìyá ni olùdàbí ìyá ẹgbẹ́ ẹ̀kọ́ ni kò sí kò sí sí inú kó lè jùmọ́ àbíkọ́rọ̀ ọ̀dùn fún ní fọwọ́ kan jáde wọ́n kà fún ọmọ ọlọ́mọ fi ìyá jẹ àmọ́ sì bàbà jẹ àbí lè jù fún dọ́kítà àti ìgbèrọ ìkọmọ ìgbà náà ni wa tọ́lọ́mọdé àwà pẹ̀lú wa ẹ máa láàánú àwọn ni kọ́yà wọ́n lẹ́fìnà lánà ọkọ̀ ẹ̀ ọlọ́wọ́ mọ́sára pẹ̀lú ọlọ́ọ̀bà ẹgbẹ́ afáyí ọlọ́ọ̀kúnbà sílẹ̀ sáré مشهور أنه تزوج كثيرا وسلك كثيرا جدي الله وصرقه فقد لوليه أرض الله فيه بعد مباغي يطلع وقد لوليه ودلع وأما أولاده أما تبي الذكور أما قوين به على حسن بي حسن ولا يصبح أصبح له قارئ

أمرو أقضاني عمرو محمد أقضاني محمد على إناف أو بريمة أم حسن أصبحني أم حسن وأم عبد الله أم عبد الله فداعله أو لا ترون إن حسن فماري أنا أبي بكر بن ربيع قال قال أبي بكر بن ابي بكر سميت رسول الله صلى الله عليه وسلم على منبر وحسن إلى جنبه tí mo gbọ́dọ̀ ní france lórí ní bàbí tí hasan dúlẹ̀ gbẹ̀rẹ̀ hasan dúlẹ̀ gbígbà bisimilẹ̀ ní adúsí àdúsí àdúsí àdúsí ní bàbí ní bẹ́ẹ̀ ṣe ọgbà ní ọmọ akérò gan yóò máa gbé gbẹ̀rẹ̀ islam gàmí gan yóò máa gbà lẹ́bi islam lẹ́yìn ó di wa yanzuru ila nasu baratan àbí àbí wà wọ̀nyà ó kọ̀ sọ̀rọ̀ yanzuru ilayhi yóò wo hasan فيقول ابن هذا سيد ابن أسوأ أمامي أسوأ جنيه قال الله أن يصلح بك بين فئتين من المسلمين بجاجو أنا أقول لي رسالة قريبة كنت الآن يا مزلا لم يجي لنا مسلمين كتنا يسلنا كانوا قريب كانوا قباكي ẹ̀rì táwọn ṣíyà àwọn olórí búrúkú àwọn ọ̀fẹ́ bí àpẹẹlẹ̀ bí gúnmọ̀ dákọ̀ ọ́sàn orí the same quality ti asan nínú ìfẹ́ ní ayúẹ̀kọ́ ni bá hassan gbèsè ìrọ̀dọ̀ pé asan ìyàkọ̀kọ̀ ayúẹ̀kọ́ ni ní privilege kò ní àkọ́bí ju àmáyẹ̀lẹ̀ rí káwọn sí àwọn dákọ̀ àtẹ̀lẹ̀ àríkà àmá òsèyìn ní mẹ́sàn fún àmájá wọn sei, òsèyìn sei. òsèyìn òsèyìn ó di yẹyí ẹ̀rẹ̀ dárí àwọn ní kálùkù dárí àkẹ́dọ́ sí gbà kan mùsùlùmíyà ó di yẹyí kẹrẹ àmà bí wọ́n ti láìkì sí náà òsèyìn tó ẹnì kan mú ọmọ bẹ̀rẹ̀ kan ọlọ́ọ̀dẹ̀ àwọn ọba kúnú àwọn sí à ọjọ́ ní ìsìnà ni mo ní ìsìnà ni dábìrì lọ sí ìsìláàmù ní gbogbo tó máa sọ̀rọ̀ ní pé ní fún ọlá fún ẹjẹ́ ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ tó láàkà yìí mo ní kéèyàn fẹ́ sọ̀rọ̀ independence Nigeria kọ́ wá dákọ̀ ẹ̀dáwọ́ná kọ́ dákọ̀ sọ̀fọ́ abàlẹ́wà kọ́ dákọ̀ zik kọ́ dákọ̀ mọ́kọ́lì kọ́ wá dákọ̀ ọwọ́lọ́wọ́ sọ́kì gbàgbé òṣèlú olóṣèlú mo ní ìdíje kọ́kọ́ wá tó wá dákọ̀ ọjọ́ àkọ́kọ̀ kọ̀wádá kọ àwọn yòókù gbogbo wọn jọ fi wàhálà fún kódà Anthony anáhùn tó rèzì ọwọ́ ní láti reps sílá àtijúbọ́ àtijúbà independent wọ́n ni àwọn gbogbo lórí mú burúkú mẹ́pẹ́ àti ojú wọn kò dé gan ẹ̀rọ báyà tọ́nà wá lójú wọn níjọ́ tí àbájá ti àtúnlẹ̀ ẹ̀dá ọ̀rọ̀ mọ́lé nípa fún un àwọn primary school ní káwọn báyìí fìdáwọ́ tó gbá ní pẹ̀lẹ̀ nàìjíríà primary school tàbí primary five lọ́wà àwọn ọ̀nà àǹtí mọ́lẹ́mìs mímọ̀ lọ ni pé mo ní mo sọ alùmọ̀dúgbà tẹ́ every week àbí every month mo fi alùmọ̀dúgbà rẹ̀ ti kò lè wo mọ̀dúgbà rẹ̀ mo fún láti mẹ́sì oṣù kan bá rí ọkọ̀ ọ̀bùkọ̀ mbẹ̀ àbí ọkọ̀ ọmọ mbẹ̀ àbí ọkọ̀ ọ̀sán mbẹ̀ kí ẹ fẹ́ sọ̀rọ̀ islam tó dàpọ̀ àwọn yìí títí wà lójú kó bá ló kọ Abubakar bẹ́ẹ̀ àbí Umar àbí Uthman ẹ fẹ́ sí tàìsí lọ léwu ọkà àbọ̀ three hundred magazine sí kí ni lọ́kà samiru olóòtú ọdún ọ̀sẹ̀ yọkùn ló ṣe àná ọdún ọ̀sẹ̀ yọkùn ló ṣe àná ó di ẹwà nítorí nìyẹn ọlọ́ọ̀mọ́ sọ̀rọ̀ àwọn ọlọ́ba àwọn ṣíyà lórí ibú ni wọ́n wọ́n yẹ̀ tí wọ́n ní agbára kìíní ìsìn gan-an nígbà tó sì bá wàdà mú Nàìjíríà gbogbo agbórí kóríkó ìgbèríko ẹni wọ́n lọ wọ́n kiri ẹ ti ń fáwọn èèyàn lówó ìdókòwò wọn lọ báyọ̀ báyọ̀ wọ́n ti wọ́n ti lọ ṣe à gbogbo gan wà gbòòrò kílé jẹ́ nǹkan tí kílẹ̀ fẹ́ fi hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn wọn ni ní kàkó bí ti ń gan lọ́nà bẹ̀ gbogbo àwọn jọ ń ta sọ kílẹ̀ ń pè ẹ́ ẹ́ gbogbo ẹ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tó kọ́ ọ̀pọ̀ fẹ́ẹ̀ lọ wà ní kọ́lọ̀ musa làwọn ọlọ́ba kọ́lọ̀ kúlé òsì yẹn ní نعم كده عم له نعم هني ويقول يا ابن سلة ابني هذا أمامي سيدنا أخوة على الله أن يصلحوا بين فئتين من المسلمين ọlọ́wọ́ bóòlù ní ìṣẹ́ láti parí ìjà tí ó sì láàrin àwọn ìdílé ńlá méjì láàrin mùsùlùmí. da النبي صلى الله عليه وسلم كان يأخذه عسل ويقول اللهم إني أحبهما فأحبهما فأحبهما يا رسول الإسلام ولا أسامة ما زيد زيدنا زيد بن حارث النبي بن مبيما إفات بن مثلي زيد بارع ومثل أسامة مارنا نعم. النبي عم بي أسامة تقول كان رسول الله يأخذه وحسن هبي ما أجل حسن الإنسان يبي ومرأة ويقول أي طلبة من نفع من يجي يأخذ مثل بعد نفع من نفع من يجي مثل عن نفع مثل نفع وعناه الله عن أبت بن حارث رضي الله عنه قال رأيت أبا بكر رضي الله عنه وعمل عسن وهو يقول قال سيدنا عقبة أما عارف المريء أبو بكر رضي الله عنه بيعقل وهو يقول بأبي شبيه بالنبي شبيه بألي وعلي يضحك ابن أبو بكر رضي الله عنه وبيعقل واني أمي أجوى النبي جوى أجوى جو يعني أجوى النبي كجو علي جواب يعني ọmọ bàbá níbi bàbá ayé ẹni àgbẹ̀ ẹ̀kọ́ ni torí di ìyẹ́ ẹ̀ lọ́jọ́ ìyẹ́ ẹ̀ ti jọ ànábì sílẹ̀ ọmọ Hasan yìí ọjọ́ ànábì kọjọ́ Aliyu Aliyu wa mbẹ sínú Aliyu wa mbẹ lọ́gbọ́ bu ẹ̀rì sínú Aliyu wa mbẹ ẹ̀ àárín wọn bàjẹ́ ẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n náà wọn wọn توفي عبد بن علي رضي الله خلال خلال فترة الحكم معاوية سنة 49 هجرة بدنا عقل ثلاثي ناخد سيدنا معاوية يمكن دي خليفة هو من أبتا هجرة قال أمير ابن إسحاق دخلت أنا وصاحبي ليف على حسن من علي نعوده ثم هذا مير أما إسعاك ابن تلو رامي كان باسر بن حسن إنه في مسعر هو على كلي يعود نعوده على كلي علي فكان لصاحبه وما صفوا أنك يا فلان ربنا سلني بريدين سبب لومي سلني بريدين سبب لومي قال وما أنا بسائلك شيئا نبيني قلوهي من قلوهي نبيني قلوهي ثم قام من عندنا دخل خفيفا له ثم خرج وقال لين الأرض لا لواء قوله من يراك من الله لا لا قال فقال يا فلان سلني قبل أن لا تسألني ó ní bìrìbìrì ní kíkè lọ́wọ́ mi bí sọ lọ́dún bábẹ́ tọrọ tí wọ́n á gbà sùkúrò ní ráì tí ìjọba mi mọ́ inni wallahi tí mo fọlọ́ bàbá lakad tó sọ ìkìkì mi tàbí kábílà kúbulátò hàn kábílátò ò bí káwọ́dìn kánà máa ì wọ́n mo fọlọ́ bàbá sórí mo rí àwọn nǹkan tó wà ní ọkọ̀ mi yìí mo mú sílẹ̀ ju orin tí mo rìn lẹ́tọ́ wà lọ́wọ́ mi lọ ẹni kàdùsàkì tó sàmùn bẹ́ẹ̀ ṣe wípé mo ń fíìlì wọ́n ti fi poison mo poison sàmù mìíràn ní bíra wọn لما أسأل مثل هذا فصلني دونين دو لورو كويس يا مان من اليوم ما بين بين تو بين تولو تو بين تورو فقال ما أنا بسائلك شيئا ولو من الدين كالوري يعافيك الله إن شاء الله ولو نكي تجه سلبي ولو في لنا سكلوب ولوبا ثم خرجنا إلينا جدك الروري كما كان الجد أخذ ذكره أخذيناه وهو يسوق هذا انجا انجا انجا انجا انجا انجا انجا قوينين حدا وحسين حدا حسين الكجابي قال وبحضوره فكان عند راسه وادق الجوري فقال أي أخي ادعني من سكاك أنساكك وبيانه سكني تبدو سكني الجنة سكني تبدو سكني الجنة قال لما قال إن لا أقتله عنه قال نعم قلنا نعم قال ما انا بحديثك شيئا انكم عصفتكم من قلهم ان يكن صاحبي فالذي اظن كان تسممي بدل متمول للولسي الله عشيد نقدس يا تنجي بجل بأبو إلا فوالله لا يبطل دي بريء كيف nǹkan ọ̀bùra ẹ̀rọ lè fa ẹni ọtí wà innocent tó tèmi ẹni tí a rò sí ẹbí òun kọ́ ni وقيل أن التي ساكا أسمو زوجته أنا تسمي أيدي يعويك وكما هو يعويني من كيف تبقى أودي جعلت بنت أشعف هم قبلاني جعلتها وما أشعف لكنه لم يثبت àmọ́ kò sí tó fẹsẹ̀ nílẹ̀ pé bẹ́ẹ̀ pé wọ́n jọ ní wàhálà àti كان ذهبي هذا شيء لا يصلح بل الذي أطلع عليه إمام الذهبي رحمه الله قال وان قال ابن كثير إبعفاوى ابن كثير وعندي أن هذا ليس بالتقليد ó ti ní ọ̀rọ̀ yẹn kí tọ́rọ̀ gidi ni wallahu ta'ala àyíbí ilé ìfẹ́ ilẹ̀ náà ni assalamu alaikum warahmatullahi wabarakatuhu ilé ìyẹ̀wò nípa sidna asan abdullahi insha Allah wa alaikum assalam billah ìdájẹ́ ní ìsọ́nù rẹ̀ ẹ̀nà àtàkà náà ti ẹ̀lú ìgbà tí ẹ̀ẹ́dẹ́ ẹ̀sìn wọn ti ní òun ló parí ìjà láàrin ẹ̀yìn màáwíà. Hmm. ìgbà tí ṣe. láàrin màáwíà ti a ní. tọ́ mú nǹkan lọ. Ó parí ìjà láàrin àwọn owó àtàwọn owó ẹnu mọ́ ọ̀dọ́ pẹ̀lú. Káyọ̀ ìṣèlú ti ẹ̀ náà. Màáwíà náà ti ṣe é ṣẹlẹ̀ àwọn tó wà níta ìdìbò náà wà wọn náà ti fi wọn náà ti sáàgẹ̀ sí ọ̀gá rẹ̀ lọ́nà ẹgbẹ́ òru. àwọn akọ sinima ayọ kò sí khalifa gómìnà ẹ lọ sí wa àwọn gómìnà tó ń sọ pé gómìnà tó ń lágbára ni bíi ní nàìjíríà lóhùn ní nàìjíríà ní ìsìn ní northern region wá dúró pé gómìnà northern region nítorí àwọn region ni ó wọ́n púpọ̀ fara gómìnà northern region ọ̀fẹ́ pọ̀ ju gbogbo tí ń jẹ́ nàìjíríà yòókù lọ sí mathematics six ó di ọ̀tọ̀ ọ̀rọ̀ pé ninety six four hundred and eighty news gan gbogbo western southern region àti eh, kílẹ̀ǹpẹ̀ àti western region àti eastern region gbogbo ẹni seventeen peter ilé ẹ̀kọ́ ni ṣe lọ fẹ́ẹ̀mí nígbà tí sidna ali sidna hasan jẹ àkàlífà bàbá àti òun jẹ àkàlífà ní kúfà nígbà máa wíyà sí wà ní sham ke gwamna inje ina mambo haka ina ali lasan ti ba pari ayi ti ina ma awi amabo wa na o je mo daga mo o jo fo wo la khalifa mo mo jo ka le ti fo ti pari jam mo jo fo wo di khalifa ni o di khalifa ko ko mo le ga mo ti yo ko ti na mo ti o ya khalifa ko ko ni kan na o jama ti ja ti pẹ̀lú ohun withdraw láti mú please wa ọ̀rọ̀ ànábì sẹ́là ti tẹ̀ ní orí ẹ̀ ó díẹ̀ wa Allahu ta'ala alam àwọn tí wọ́n díjà rẹ̀ tí wọ́n fa wàhálà àwọn inú odò ló kọ́ káwọn máa wọ́ lọ ni káwọn máa ọwọ́ nù yàrá yẹ̀wò tí wọ́n ń pè ní yẹ̀wò ọwọ́ ní yẹ̀wò lọ bí yàrá kó lè bá kó lè bá yí àwọn ọkùnrin ìgbà kí wọ́n lè kẹ́ wọ́n pè yẹ̀wò ó lè bá kí wọ́n pè yẹ̀wò àwọn ọkùnrin tó ń ni tọ́ ó lè rí nù. ìpele náà ká ẹ̀rí ẹ̀rí mú pé ẹ̀bá wà pẹ̀lú àwọn ọ̀dọ́ náà tó kó máa ọ̀la tó kẹ̀kẹ̀ wọ́n bá ṣe wọ́n látúnà fìlò. ọ̀pọ̀ sí ní màáwíyà سيدنا معاذ بن جبل سيدنا أبي موسى العشاء عنا ولا قبل يقول لي اسرى ولا تؤثرى إما موسى ورفوه إما منكر لك كك بشرى ولا تنافرى نفر نيودو أما دربا وين قد يكرب ولا أندو كده ya buru kwa kwa mtu basi bila yeye wana ameko sana aljanna yurudi ada yani kuma kududie wallahu ودي والله تعالى àti máa sọ àgbé yóò rẹ̀ ní òfin rí èrìgì rẹ̀ ó ní yíwa pẹ̀ wọ́n ní lílílílílí ara ọ̀ tó mú sáfẹ́ yíwa ó mú lé kí àwọn ìyẹn mú lé àti lè lè kúkú mú lé àyíkọ́ náà bẹ̀rẹ̀ tv wọ́n á lè kú sẹ́lẹ̀ àǹtẹ̀là àdáhùn ìbéèrè lórí ìpìlẹ̀ kárọ̀ ní ìjẹta brọ́dà kan brọ́dà yọ̀mídé wọ́n wá ní ọ̀dàkùn tí èèyàn bá ní tí a máa ṣe méjì lórí ẹni tí ẹ ṣe yàn fẹ́ èèyàn fẹ́ ọkùnrin méjì kan ṣe ọtí ìbàdàn ìwà máa ìyàwó àti ìbéjì wo ló yẹ kí yàn kóòtù nínú ọkùnrin méjèèjì àbí èèyàn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ èèyàn wá fẹ́ ṣe ìsìnkárọ̀ lórí iṣẹ́ ọwọ́ tí èèyàn fẹ́ ṣe pé báwo ni àṣepé ṣe àmà wá pé ó ń ṣe méjì lórí ìyàwó àbúkọ̀tọ́ ẹ̀kọ́ ní wọ́n níbi jíjẹ akọ̀ yẹn láti tí wọ́n ti kọ́ sàmà ní afá najimudin afá ibrahim wọn náà bẹ̀rẹ̀ tí wọ́n dá àdúgbò tó sì ní tí wọ́n bú sùn ẹ̀ lọ ẹ̀kọ́ ọ̀wùjọ mi wọn ó lè rẹ́ni ní ọkùnrin ọ̀gá nígbà ah ẹ̀rí rẹ̀ ti pèdé ìfẹ́ ọmọ ọmọkùnrin ọlọ́run fẹ́ yọ àlámọ̀rí ẹ̀kọ́ ní ọ̀rọ̀ rẹ̀ ó bí wa bẹ́ẹ̀ ni iṣẹ́ yẹn náà ìtúbá bẹ̀rẹ̀ lẹ́nu kó wọ́n fi ta wọ́n dá ọjọ́ kọ̀dá ọ̀kọ̀rọ̀ kọ̀dá kó ń bẹ̀ ó di wa náà ah, mo sọ pé mo sọ yóò ní ìkéde pé yóò rí kankan dúdú kan àbí yóò rí kankan funfun kan ara o èyí mọ̀ bẹ́ẹ̀ tó yẹ lọ ni tó bá bọ́ sí níbẹ̀ ó di wa náà. olóbèrè ilé wọn ní orúkọ àwọn yàyà ní kò ṣe wọn ní asalaamu alaykum. wọ́n alaykum salaam. wọ́n ní adágún báwo làwọn ṣe lè yọ zaka lórí nǹkan ọ̀gbìn bíi eh, ráìtì ẹ̀wà Eh, àgbàdo bẹ́ẹ̀ni eh, kàbí ewúrẹ́ adìẹ àti eh, àgbò. Ah, ìzàká nípa nǹkan ìtàn ọ̀gbìn bíi rice ẹ̀wà àti àgbàdo fẹ́ pé òjò lọ́rọ̀ sí ọ̀rọ̀ tó kó rí èrè ẹ̀kọ́ 10% ní ẹlẹ́kí wọ́n ṣe irrigation ní fún àwọn ọmọ àti ìjọba

ewúrẹ́ àti àgbò ìgbàkáwọ̀ máa sọ yóò àgbò 40 ẹ̀yọ̀kan 40 ẹ̀yọ̀kan ó di ẹ̀bọ̀ ó wá ní bí ti lọ síwájú bí ìsìnkú pọ̀ sí ti wà ẹgbẹ́ 90 ẹgbẹ́ 120 ní ibo ti máa yọ máa wà fún yín ṣáà náà sọ̀rọ̀ tààlà àti kí arábìnrin kéwù ní gbogbo mọ̀ra wájú káyé bẹ̀rẹ̀ ní ti lè ní ọ̀pẹ́ ní ti ọkọ̀ mọ́ ní gbogbo àwọn ti wà náà. oníbẹ̀rẹ̀ wa a salam bẹ̀rẹ̀. wọ́n ní kí ọlọ́run dọ́kà bá wa ṣe àlékún òyìnbá àmì àti gbogbo wa náà. wọ́n lórúkọ àwọn Abdullahi Akande láti Abuja. ìbéèrè wọn ni wípé kí ni ipò Islam lórí jíjẹ àwọn ẹran omi gẹ́gẹ́ bí ọ̀ọ́ni python wọ́n ṣe kú gbogbo ohun tí bá ń ya tó ń omi. ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni ìsìláàmù sọ nípa kí a máa jẹ ẹṣin. ẹjọ́ kí dáhùn ẹlẹ́ẹ̀kejì ló fẹ́ yìí fún mi kò sábúrú náà kéèyàn jẹ ẹṣin wọ́n sì sì ní halal fún wa kò sábúrú mẹ́ àmọ́ bí ejòlá gàgàn fẹ́ kí ejòlá ń gbé ìta jùlọ omi lọ àti kéèyàn jẹ ẹ pé ìtúgbó lórí ilẹ̀ tí ń gbé mi náà bọ̀ sí òkúrò lórí lẹ́jù pàtàkì nínú mi lọ ẹgbẹ́ tó fà ká yá ń gbé ìkàmì bẹ́ẹ̀ ni ọ̀ní náà wọ́n gbọ́dọ̀ máa fa ẹ̀wọ́n fún sí bẹ́ẹ̀ síbà wọ́n ti fà ká yá àwọn ẹran pé ọkọ̀ ẹ̀kẹ́ wọn jẹun bọ́lá òtún àlà náà. wọ́n ń gbé orí omi ju orí omi kuma da tumu wa iwe ẹja ibe iṣẹ́ àkàkàrí ẹja rẹ north kenya orí àmá ẹja yìí ṣùgbọ́n yẹn jẹ ṣùgbọ́n gbogbo o lọ nínà yẹn náà wọnú rẹ nìyẹn wallahu ta'ala alam a ò bí tí ń gbé jù orí wallahu ta'ala alam náà wa alaikum salam dala. ẹ̀rí wà fún kí ẹ fẹ́ ka Qur'an fókù pé afẹ́ta kùránì yìí káfíìsì àti ìgbẹ̀lẹ̀ ọ̀bọ̀kọ̀kù báwa tó ti mílíọ̀nù mùsùlùmí káyọ̀ sí jẹ́ abúkàtà jẹ́dá ìrí bí kí bàbá rẹ̀ kú àbí bàbá rẹ̀ kú ọwá mú kùránì ọwá ká kùránì kú ọlọ́run mú tàwọlá kùránì lọ kàyé o wọ́n fún jù kù mí kùránì sí ládà rẹ̀ ó ọ̀kan nínú àwọn sọ̀hálà abdullahi amurda àwọn àmì tíra tó ti àrò nínú tayi rahimahullah wọ́n lọ bẹ̀rẹ̀ ground ayé imam ahmed bin ahmed zama alisulọ jùlọ wọ́n lọ bẹ̀rẹ̀ ground wọn fìtẹ̀ wọ́n alẹ́ kẹsọ́ dúró tó ṣe àṣì tààrí wọ́n bá ní ọdún mọ̀kànlá wọn ní kí alẹ́ kẹsọ́ fún ìjọ́ ti ṣe bí dáa lọ́mọ bá lè sọ fún un tó bá filẹ̀ nǹkan náà mọ̀ tó ń ṣe kí lẹ́ sọ pa sàárè báyìí báyìí báyìí báyìí ìdílé àmì àmọ̀ wọ́n sọ dúkù ni ẹni tó gbàdí sọ lọ́mọ sọ dúkù ni ọba ni ó ní ọkọ̀ kúrọ̀ sí sàárè o lọ́kọ̀ọ́sẹ̀ tó ń sọ fún kókó sọ fún kókó lè pa kókó kà ó kókó sọ fún kókó pọ̀ kà ó kò ní ṣe mistake ó di wa lẹ́yìn náà tàbí dáàbò tawassul wasila kuma ga ku yayi wallabi na matakulla wabtagu ilayhi wasila odi wabtagu ilayhi wasila ku ta burun ne an ta qur'an ku ayo ta kullu allah ma da da ku ta burun ku allah ka tafu ka qur'an ma ka fuku odi ku ta burun ne ku ku shi wasila ne àwọn àfáà míì tí ẹ̀bẹ̀ pípọ́lá ọ̀sán kọkàtúndà lẹ́nu ọdún kùdùkù láti ọdún kùdùkù rẹ̀ ní kùkù burú mẹ́ta ó léwà wọ̀lá bó tí a ti ṣe àwọn iṣẹ́ rí ní ọmọ bó òkú yẹn náà lára ṣe ṣùgbọ́n náà ní ó lè ṣe ní kíkọ́ wá kọ̀ọ̀yàn jọ kíkà kọ̀ọ̀rán fókùnmú ládára oúnjẹ àbí kẹwàá sanwó fún ọkọ̀ káàdì ọ̀pẹ́ àwọn ọmọ tóbi ká ọ̀rọ̀ àbí tóbi ká ọ̀rọ̀ ó lè yí ọba kò sí kìláàsì ń bẹ̀rẹ̀ lówó lọ́bi tẹ́ nìyí wọ́n ti àwọn afáfà ọ̀rọ̀ ń bẹ̀ gan-an wọ́n fọ ọ̀rọ̀ yìí gàgà tí lè ṣùgbọ́n ìṣẹ́ lè ṣùgbọ́n ìṣẹ́ lè ṣùgbọ́n náà pé kò sí burú mẹ́ o lè lẹ́yìn náà àwọn ìmọ̀ mẹ́rẹ̀ rí nítorí wọ́n kàfọ́ ń bẹ̀ rí àwọn ìmọ̀ mẹ́rẹ̀ rí ń bẹ̀rẹ̀ àwọn akọ ọ̀gbà kò fún bẹ́yìn bẹ́yìn bẹ́yìn kó àgbà kò ìṣẹ́lẹ̀ مين قال طب مين بعده لكن كان رمى طريقه او من كجو اراو لكن ساكن في دير كاتقريه كاتقريه لبيعات الفاتحة بالناس قلت بعد كيكوه يفوتوا كمية قضي الله تعالى عالم هو انه افكار امام النووي قلت التابعين الكفيين التابعين الكفيين ربي ترفلوه لهم بعد ọmọ ọkọ̀ àwọn jọ wọn kàkùnrin kúta ẹni tí ọmọ kùrán ká mọ́lá yóò fi lè kíra àwọn náà wájú kò tí wọ́n kúrò bá gbọ́ orí retí ìpàlẹ̀mẹ̀ tí ó wà tí rahamu ọlọ́run sọ àlẹ́bí tí nípa kùrán ẹni bá ní kò gíbẹ̀ kúta àfáàfọ́ wọ́n dẹ̀yìn dẹ̀yìn dẹ̀yìn dẹ̀yìn àti ọ̀rọ̀ tàbí ìtànù àtàrí ìròyìn pé ẹ̀rù kòrò ní ẹ̀rù náà ti kàrù ní ó di ọ̀rọ̀ tàbí ìtí ẹ̀bá ti kú jẹ́ alákọ̀rọ̀ àníbi sílẹ̀ ní kùlù tí ọ̀rọ̀ tàbí dànù ọ̀rọ̀ àtibáwò tàbí kùlù tí ọ̀rọ̀ tàbí dànù tí ẹ̀bá ikú múná sí wà látọ̀dọ̀ àwọn àbí sẹ́bá ní ẹ̀rí ó di ọjọ́ gbé sálàfì ní tóbi sálàfíà ni gbé sálàfíà ara wọn aṣíwájú ó di yéyí wallahu ta'ala alam ìgbẹ́rẹ̀ ìgbà bá abdulrasheed jiyàn bá abdulrasheed ṣe ní ẹ̀dí pé ọ̀rọ̀ àwọn tàbí èrè kò fi yìí kí ló wà ní àfúrà rẹ̀ ìbámu fún tó yẹn mú jẹ́ kí ló tó ó di èyí tó ó di rí nìyẹn kíkà lọ sí àjì nínú àgbà ọlọ́ ọba kò ṣe dáadáa fún wa Buhari yìí Buhari kábílì náà ló fún wa ní síkì méje ló fún wa direct Alberca Airlines Marwa ló fún wa ní síkì méje pé kí ọba Buhari bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ìjọ president that's two thousand three 2003 2003 tó lábá gbà lọ wọ́n bá pè é bá pè sáwọn sí wọ́n fún ọgbọ̀n sí ìdí kan afọ́yọ́ street afọ́yọ́ street afọ́yọ́ street ní kàwéṣin afọ́yọ́ street ìbílẹ̀ ní chairman joko wọ́n bá fún ọ pé ìbílẹ̀ ní chẹ́ẹ̀tì kọ́ ọ́ gbé ìrìn àjò pé fúnra mi nù àbíkọ́ ni tó ẹ̀ẹ́dìbìlì kó láàrin kẹ́ ẹ̀ ìyẹn ìjọba yàn ìwọ́n kó láàrin ọ̀nà wà lókè mi bí tí wájú lé àwọn olùkọ́ mẹ́rin tí wọ́n kọ́ mi pébi làwọn fún ọdún yẹn sọ àbá lọ sí àjì ìfẹ́jà àwọn èèyàn yẹn gbogbo àwọn tí wọ́n wá ti ṣe ọdún ọdún ni wọ́n dé sílà yẹn lọ́dún yẹn tí wọ́n bọ̀ wá jẹ̀bú mẹ́ra lẹ́kì gbogbo ọdún ni wọ́n dé sílà yẹn wọ́n kọ́ ọ̀gùn sí arábálẹ́gbẹ́ hajj àkókò kàtínà ìdàkó musa tó bá ní koran ní dáwọ̀kì fún akáàkì koran fún láti bá fi tọwà fún líluwa kama fi ti koran ní kábí koran lọ kama fi tọwà fún líluwa kama fi kábí koran ní ní tó wá fi kánò yẹn ní kí n duwa ahmed ló professor professor ahmed ní ní bídà ní ní kí kìí bídà ní mẹ́mà ń gbọ́n adúmọ̀ amẹ́yọ yẹn wọ́n ní kìí bídà ní kí títà ọlọ́run tí a jùlọ gbogbo wa ọlọ́kà ní àwọn sáyẹn àwọn takira ó di àjíkà kàlera askar manáwà bí ni kẹrù yà sára rà bá bá sì tó bá rí tó yáyì ní títí rí bá lò ọ̀kárí bá ti padà sínú tàwa láti padà sínú kọ́nà bá ti lè tàwa fún ẹni ó di wà ibi tí ìbá ti rí fújà nígbà gbogbo àti ìsìkàlẹ̀ ẹ̀kọ́ máa mọ̀ rí kùsíù ọ̀sánù èyí bá ti rẹ̀ ọ̀nà أتراجع من الفضيلة كوني باين كوني أعريني باين أقولك جبا جبا فنان يبا لما تتعويلات كما يباين يواعد باين أباني تقول نقول جباني كان يومي كن وني وان كفشوني كما في النبي صلى الله عليه وسلم أثروا أولا صحابة أولا صحابة سوانك قرآن يعني الحمد لله النمس من قال لي ما أما أقول لا في عصري òtùgbàgbé church gánà àwọn ìlọjà rí ọ̀gá ní wọn hanga sí ìgbẹ́nu gánà àwọn yìí ọgbọ́dà ló bá gábá àwọn tó ka Quran bá ní alhamdulillah ọkùnrin fọlọ́ ọba minkum ahmar wa aswad wa abiyad wo ìpọ̀ nínú yìí arídúdú arífò máa ka Quran kìí máa ابنك كنت يقول جنيه الجنوبة قبل أن ياتي كو يقيمونها كما كتب يوم قرآن ياتي يقيمونها يوم قرآن كيك السحم كما تبقى بيوكو يعقلون بجماعة إلى إلى هم فيها يوم قرآن كي يقيموا عليه يوم قرآن قرآن كيك أولي بلا يترى بسلام تبينه قل عما كما بيضا قوم ذنزي كمسيجنا يوم قوم ذنزي كمسيجنا ó di eyín gbogbo lọ nìyẹn wallahu ta'ala alam àwọn èrí táwọn àrí ní ìlànà tó yá èyàn lè ka Qur'an nípa ara mi ní ibi àbáṣe tó lóun fún Qur'an ọgbẹ́ mú wẹ́rí èrí wa wọ́n lọ gbé wẹ́rí gbà tó sọ fún ẹni tó mú wẹ́rí fún ọmọ èrí wọn ní wọn kọ́ Qur'an yìí wọ́n lọ fún ta'allimuna al-Qur'an ó ní bí kẹkẹrọ àwọn al-Qur'an àti bí fa àtà àbáṣe mú kọ́ àbẹ̀ sórí ni kí ni mo bá yẹ máa ha sórí ni tó ń gbàgbọ́ ìwà. Bí ẹ ṣe wo Ibrahim ti lọ wá níbi ìlú tó lè bèrè ní ìṣẹ́ àná. Mm. Àwọn tó kú ẹ̀ṣẹ́ ní àlejò òun káàkiri àti àgbò pàtàkì àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ní ìlú. àmì ìjọba rẹ̀ kú Ibrahim kò tí ó sí láà ọmọ rẹ̀ kú Ibrahim ọmọ rẹ̀ kú kò tí ó sí láà kí àgbà ló ń bẹ̀ ọmọ bá kúrò àlébìyàn ní asàtù yóò sẹ́lù wọ̀ yóò sẹ́lù alẹ́ àlébìyàn asàtù wọ́n tó bílò kùmà gan yóò sẹ́lù àwẹ̀ yóò sẹ́lù alẹ́ Ibrahim lọ ọmọ 18 months ọdún kan sọ ṣùgbọ́n àti Ibrahim lò láyé ọmọ àlébìyàn kúkú bí òkè òsìlá wọn kọ́ jù bẹ́ẹ̀ ni táwọn ẹ̀fún wá bí òkè Ibrahim ìlú Ibrahim tó bá kọ́ wà ní kérosìlá ó bí àbá Ibrahim ó sì sọ ọwà àwọn ọmọ ṣe nì ó ṣe ó kò ṣe ó àtúndòrìlá àwọn sọ bá wà pé ká ṣe ó ẹ̀mí náà wà àtọ́ náà kò sí bí ọ̀gbà lọ́wọ́ àfikọ̀ ló hujja ó bí wa Ibrahim ọmọ rẹ̀ ló béèrè Ibrahim ọmọ rẹ̀ mọ̀tò sọ́ra ìṣó 18 men bá ti ní chick 18 men tó mọ̀ yẹn lò láyé ẹ̀mí òkè òsìlá أنا أني أسرق تبقى لا تجواني أسرق تبقى يكسل ويسل عليه قد يأتي أجي أبرما أجبينه والله تعالى أعلم عمشي بني أنا مصاب عارف عارف ما بحبنا ليه وعفاين فبقى aláàlẹ́ wo tíra wo tàbí àti tíra padà wá láti tọ́wá sí padà sí ọkọ̀ òkè nínú ẹ̀kọ́ náà ti tọ́wá fún un ní kó wà lọ́mọ tọ́wá fún un. ó di èyí ti di nìyẹn lápá ló ti ti rọ́ṣìn tí rọ́ṣìn bá wà òde láàyè lówó ti ráàyè bí kò wà lọ yọ bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ aláṣà kábù àwọn afẹ́ ní sí bí àwọn aláàjì lọ kábù kábù wa so aláàjì lọ sọ̀rọ̀ pẹ̀lú alájà wọ́n á gbọ́ tí ọlọ́pàá tó wà ń bi ẹ̀sìn àṣọ ní pé kíkúrò járe kíkúrò járe àkè ní ó ti lè gbàwá ní mẹ́ta ó ní dáwọn ọkùnrin ẹ̀dó dáwọn ọkùnrin ẹ̀dó ká fáwọn obìnrin ní ààyè ní sọ̀rọ̀ jà alájà bí wọ́n fi fáwọn obìnrin láàyè fi fáwọn obìnrin láàyè wọ́n máa fọ̀ ìrọ̀rùn wọn kì í sí ajára àṣọ ìrọ̀rùn èyàn méjì èyàn àbúrò wà ní wájú rẹ̀ ó di ọkọ̀jà bú ọkọ̀ ojú omi ọkọ̀ àwọn ọkọ̀ ìdílé máa kọ̀ àwọn ọmọkọ̀ obìnrin láyè tí wọ́n rún lọ́lẹ̀ fún ọkùnrin láyè ọkùnrin ní òdà láyè lọ́dún mi pé èmi ń lo ní ìhádà ọkọ̀ mọ́kọ́ lọ mo ṣe bí mo kí fi dájọ́ rẹ̀ aṣọ rẹ̀ tí lóyún mi ní ọlọ́ba bára àti wa o ìgbà wọn lágbára mẹ́lẹ́ bẹ́ẹ̀ pé agbára wọn lò wọ́n ti lè síbẹ̀ ni ah. eh, ah. ó ti ṣe ọ̀la ọ̀tà ọ̀tà kẹsàn-án lọ́wọ́ níbẹ̀. lórí wọn ni wọ́n ni ó ti bí ní ẹ̀ẹ́dínlẹ̀ three hundred sáyà abdullahi three hundred modus o omi sáàbù rẹ̀ ní mojú kékeré yẹn tààrà níbi ká tó máa ń yàn ìtàn àwọn mẹ́rin yẹn kíkẹ́ one thousand kìíní mọ́tò náà rush one thousand two hundred modus yẹn ni yóò tó bí ti wọ eh, ní sáàbù àbàdo àbí ráìsì àbí ẹwà àbí kọ́jú yẹn nìkan náà bí láìpẹ́ yìí múdù láwọn akọ́ láwọn sáyé three hundred ni yóò tó kó tó wọ the cab ọ̀sák àlè ní ẹ̀ ń tàyà àwọn àkọ́kọ́ ni ẹni àmúdù nàbí kéèkéé ẹ̀ 1200 ó bẹ̀rẹ̀ ní ìnìsáàbù rẹ̀ ó díwà ẹwà ní ẹ̀láìtì ní àgbẹ̀rún ní ọmọ ẹgbẹ̀rún ní ọmọ ìrànlá rẹ̀ àbí gbé ìjòlọ́rọ̀ sí láti fi jẹ́ pé àwọn wọn ìgbẹ̀gbẹ̀kẹ̀ fún ọdún yẹn náà Wàhálùkún Sàám. Náà. Kí ẹ àkọ́kọ́ ọdún ìgbìyà ọmọdé ti bídíà ọmọdé ti bídíà ọmọdé ti bídíà kọ́mọ pínpín bídíà ti bídíà ti bídíà diwa ọmọdé ti bídíà ọmọ ti yẹn ní ní ẹ máa very very careful ẹ bá mi ò sí mi ò sí ọmọdé ti bídíà ẹ lẹ́yìn ọmọ ti yẹn ọmọdé ti yẹn nígbà tí wọ́n sọ pé wọ́n lè tọ́sọ fún wọn bá ṣe nígbà tí wọ́n lè ń bọ̀ ní ẹ̀rọ bídíà ni tó wá mú fíìmù sí lọ́rí sọ́rọ̀ ó wá ní wọ́n kọ́ kí ni ọkọ̀ mi nìyẹn o ọkọ̀ mi lọ ní wọ́n lórí ní wọ́n kọ́ kí ni wọ́n kọ́ kí ni kí ni ó ní ọlọ́run kọ́ kí ni wa sínú ọmọ ọmọ ọkọ̀ tó wà mú ní ó ní ẹni tó ilé but twelve dinar bí eléyìí one dinar fún kàbí six dinar bisin abdullahi bin abbas ọmọ ọmọ rẹ fa ọmọ ẹgbẹ abdullahi bin abbas abdullahi bin ọmọ ọmọ ẹgbẹ tí wọn ọwọ ni ara ọ anabi ni al'ansa wọlé nǹkan sawa iye eléyìí ọmọ adéyẹ ọmọ kàkà bí ẹgbẹ àti ọkọ yìí kanáà ni ọmọ ọkọ sọgbọn mi làbẹrẹ mọmìnira ó yẹ kí ọkọ mi sọgbọn rẹ ọdí yẹ ọdí yẹ ti lọ nìyẹn àwọn afáàkọ̀ lòrùdín lòrùdín lòrùdín kó mẹ́rin lòrùdín dáhùn kọ́ gẹ́rẹ́ àfáìlẹ̀ ìrìnlẹ̀ tẹ́ àfáàkọ̀ tó tó dúró ìbéèrè yẹn lọ́mú jọ́kà inú tí a dá ń pẹ́ àfáà mùsùlùmí ti àfáà ẹ̀kọ́ pẹ̀kẹ́ kéde tí káká mẹ́rin yìí o àfáà yẹn sọ ìṣòwò àìsí pé jẹ́mọ̀ méjì lọ́wà kò jí jẹ́mọ̀ kẹta jẹ́mù tààkìrì àti jẹ́mù tààkìrì àwọn afọ́ ní fíkú jẹ́mù jẹ́mù kan pé jẹ́mù sórí kò sí kíwọ kíwọ ọkọ̀ kíwọ wá kan sọ pé jẹ́mù sórí bí láàrin ní káwọn ní kàbùkù mara mi ní ara alẹ́bí sọ kára bí pé máa lọ́zù yẹn la kọ́ máa fa ásìrì wá kalẹ̀ ni ẹ̀kọ́ kan kì í papọ̀ jẹ́mù tàbí kọ́kọ́ kí lásìkò zoro ètò àkókò kí á gbogbo lásìkò lọ́zù rẹ̀ la kọ́dẹ̀ fásitì rẹ̀ wá sí àárín tó bí two twenty three kò kí ẹ papọ̀ bí mo sọ yìí ó gbogbo kẹlá kan ní tíra ní àwọn ẹ̀ka ìdárayá o ẹ wá jẹun tí àwọn afámi mi àwọn afámi mi kí ni kó jẹ àwọn afámi ó di yẹn ojú wa pé kò sí jẹ́ mo sọ rí ẹnìkan wá bọ̀ rí wá ní ọkọ̀ ìpínlẹ̀ kan ní ẹ̀ẹ́dẹ̀ẹ́bìà Eh, kí ni kí ẹni yẹn kí yé ìṣòro bí irú àbíkọ́ jẹ́ àbáàzù wà gẹ́gẹ́ bí ìgbọ́ púpọ̀ bí ìsinmi gàrí kí náà tó ń bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ lórí bẹ̀rù. Bíbí kí ni? mo rò pé tí yóò yẹ ni ẹ pẹ̀lú àlàyé gẹ́gẹ́ yẹn àti ní àpò àpò mọ́ngòlì yìí. mi ò mọ iye yín kọ́kọ́ kọ̀ọ̀kan mi ò mọ àwọn àkúsí ti mọ ètò ìtura wọn. obìnrin mi ò mọ iye tí àgbàdo tí wọ́n gbá tó ń lu oko mo rò pé múdù báyìí ní kó àpò kan ó lè sọ. káwa ló àmọ́ ẹ̀ kò sí àpẹẹrẹ ní gbogbo yẹn lò. àlè fún mi ló ti jù báyìí. ó nǹkan àgbègbè kọ́kọ́ nìyẹn. bí a kọ́ ní pé báwọn àpẹẹrẹ dífà síra wọn náà ṣe wù. nígbà tí mo mọ̀ gbọ́dọ̀ ní ṣẹ́ńbà kàtàkùn àgbàdo tó sọ pé ládàá sí ìdájú mo kà kú kó máa yan jẹ́ kó máa jẹ́ sí ìgbàkúnmẹ̀. ìjà àpá mi sọ̀rọ̀. بين أخطأ ما فيه اللهم اجعل ثواب ما قرأناه bìtàránà ilẹ̀ àróhì fúláàdì fúláàdì fúláàdì ọlọ́ọ̀bá wáàbù kwáǹtà àkàyí lánà fúláàdì kwáǹtà àkàyí wọ́n mú bá ẹ̀mí lápújá lápújá lápújá ọmọ lápújá nípa bí okùn pa ẹ̀yìn ó ní kọjẹ́rì ní ọlọ́ọ̀ mú sáfúrọ̀ ẹ̀yọ́ ní àwọn yẹ́kẹ̀ láyà ni àwọn yẹ́kẹ̀ láyà ni adúlóyè áyà yìí mọ̀kọ́sọ́dà áyà yìí látàn يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون قل يا أيها الذين اتقوا الله إن بقول إفاية رابعة وابتغوا إليه وسيلة هو شيري تبي تعتبوا ظلوبة بقول شريت ودوي حيا في تاري الشريف تعرف أنك إليه وأبلغ في تجي بأجه kí àti bẹ́ẹ̀ oúnjẹ náà ọ̀nà ẹ̀ a máa ti sọ́ọ̀rì oúnjẹ àgbọ̀dọ̀ ló fi gíní wọ̀pítàgùn ilé wọ̀sílà anything wọ̀sílà anything kúrúbà bí ibi kàtí ìṣẹ́kù ni ibi kàtí ìṣẹ́kù ni ó ní ayé kúrúbà ó ṣe rí lẹ́tí ṣe wọ̀sílà ṣe gbogbo káńtì ní ṣe rí ṣe wọ̀sílà mú òkú àbí àdúrà ó ní ti dábàá ní sọ́ọ̀rì sọ́ọ̀rì kò sí ní ẹ̀ òkú àbúrò àbúrò kàrà ló kéré ju àbúrò kíkó ó di yẹ ṣé ó burama ó ti lọ ní wọn láwùn tàlà dáàmù. Naam. Ara kò àpẹ́ àti nǹkan ní nǹkan gbogbo ẹlòmíràn ya. Ó ní wọ́n lọ pé Kùrán báyìí sọ ni wọ́n fi pé wáyé kíra báyìí sọ ni àpẹ́